akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun high school tó gúnlẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódò ìdíobì nílùú ìbàdàn wambi lọ́yọ̀ọ́ state tí wọ́n ṣe onígbọ̀wẹ́ abẹ́ ọlọ́run gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú àwọn òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí tí wọ́n ń dá sí tán fowó wọn dá sí ọlọ́run máa bá ní ṣàlékún àgbéga fún wọn kó jẹ́ ká jọ jèrè láyé àtijọ́ ògbéra kìyàmọ̀ kó o gba Ramadan, rọ̀mọ̀dọ́nà wa níjọsìn kó o dẹ̀ fi wá ṣe kòǹgẹ́ ìrúlẹ̀ látòlè kọ́dìr eléyìí tá à ń wò lọ́ọ̀kan yìí kọ́lọ́n kó fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ ẹ̀yin arúfẹ́ ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa mùtùmáyínà Ibrahim tí yóò kà fún wa bísmìlá. A'udhu billahi لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà kó o jẹ́ kí àwọn òbí wọn ó jèrè wọn kó jẹ́ kán wúlò fún ìmọ̀ ìsìlámíyà ẹ jẹ́ ká gbọ́ kíkà hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa míì Selim Abdulrazak bismillah. wàhálà rasulillah sallallahu alayhi wa sallam al-kalimatu tayyibatu sadaqa rawahu Bukhari translation the prophet of Allah peace be upon him said utterance of good word is service sadaqa lessons from the hadith One, it teaches that sadaqah comes in different ways. Two, utterance of good words is regarded as sadaqah in Islam. Three, one should avoid evil talk. Ọlọ́run bá ní fáwọn ọmọ náà lálùbáríkà tí ó pọ̀. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run eléyìí ni part two apá kejì lórí àṣíríkù association of partners with Allah mímú orogún pẹ̀lú Ọlọ́run. À ń sọ fúnra wa sẹ́ bá a ṣe ń gbàwẹ̀ lọ yìí. ọlọ́run ṣe wá lọ́kàn nínú àwọn tó bọ̀kún náà lọ́rùn wọn tí wọ́n ó sì dọ̀mọ̀ àlìjàn náà ọ̀kan nínú tó lè fa kọ́lọ̀ mọ́bọ̀kún náà lọ́rùn èèyàn ọ̀kan nínú tó lè fa kéèyàn gbáwẹ̀ kó máa lọ Mẹ́kà lọ́dọọdún kó máa ṣe wúmúrá bí ẹ̀mẹ́ẹ̀dógún lọ́dún tí ó sì tún ránà ọlọ́run kì í ṣe pé yóò wọ̀ náà yóò wọ̀ náà yóò wà ara bẹ̀ torí kan bẹ tí wọn ọwọ náà já ànámà wọn padà jáde ọlọ́run abẹ́ ọdún rọmọdún làwà yìí wo tiẹ̀ wọ náà rárá débi ara ṣùgbọ́n àwọn kan tí wọ́n jáde ẹ rí i pé àwọn wọn ti tí wọ́n máa pè wọ́n ṣùgbọ́n ẹni tó ilé lọ ní ṣíríkù sí pọ́nmù nǹkan ọlọ́run ó ń kírun lóòótọ́ ó àáfà ntọ́lọ̀ ń sọ ń ibi tá a dúró sí ní part one òun ni Quran chapter five verse seventy two tí akẹ́kọ̀ọ́ wa mùtùmọ̀yìnà tó kà fún wa ọlọ́run ní iná ùmọ̀ yushrik bìlà ẹ rí dájúdájú ẹ ń bá lọ sorogún pẹ̀lú ọlọ́run ẹ ń bá lọ mú nǹkan míì pẹ̀lú ọlọ́run fàkọ̀dẹ̀ harrọ́mọ̀ lọ́wọ́ àlẹ́ ọlọ́run ní èmi fún ṣèbọ̀ ọlọ́run ló kú lálùjẹ́ náà kì í sà wa ọlọ́run tó lálùjẹ́ náà yín tó ń sọ òun là a ọ̀fẹ́ ẹnu àwọn ń tá sọ lórí ṣíríkù yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a gbìyànjú pé bá a bá ṣe ń sọ pọ́ìntì a máa mú ẹ̀rí ẹ̀wà nínú ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ ànábì bọ́yọ́ lè fi tàmọ́lẹ̀ fẹ́mi àwa mùsùlùmí tá a fi lè ẹbọ ọlọ́run lẹ́ńtọ́ pẹ̀lú kò ní wà àlùjàn náà mi o wà máa wá ùnà inú ná òun ló nítọ̀hún òun ni yóò rà sí ọlọ́run mọ̀ sí wa lọ́mọ náà wà máa lè zọ́ọ̀lì mìíràn mìíràn àǹsọ̀ torẹ́ ń tọ́ bá jẹ́lẹ́bọ ó ti da alábòsí tọ́lọ́lọ́ ti ní pé iná ṣíríkà làgúlímùnà azim ní sọ́rọ́tù lukuman verse thirteen ọlọ́run níta ẹ̀ bá ti rẹ́ ń tó ń fẹ́ bọ tó ń ṣe ṣíríkù alábòsí ńlánu ẹbọ gangan òun làbòsí tó tóbi jù òun lẹ̀ṣẹ̀ tó tóbi jù tó jẹ́ nọ́mbà one òun ni pírẹsidẹ́ǹtì àmírù gbogbo ẹ̀ṣẹ̀ ẹbọ nìyẹn ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀ lè fẹ́ bọ́n kò ní ráràn sí òun ọlọ́run kò ní ríràn lọ́wọ́ òun ọlọ́run tó bá dijọ́ ọ̀gbìn alkiyama ó lè lówó lọ láyé ó lè nípò láyé ó lè ní gbogbo ntẹ́gbẹ́ ní ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run yóò wà hopeless and helpless kọ́lọ́n kọ́ sàánú èmi àti yín jọ náà lọ́hùn ọjọ́ tó wò ní wúlò kípò ní wúlò ìmọ̀ ò ní wúlò ẹwà ò ní wúlò torí náà ẹ̀yin mùsùlùmí o ọlọ́run tún wá ń jẹ́ kó yé wa nínú àwọn ọ̀rọ̀ míì ká fi mọ bí bọ́ ṣe le tó àwọn ànábì ọlọ́run àwọn ọlọ́run nífẹ̀ẹ́ sí jù ẹ ń nífẹ̀ẹ́ sí jù àwọn ànábì ọlọ́run onísọkúsọ ló ń tàn ọlọ́run wá ń bá àwọn ànábì ọlọ́run wí ẹ̀yin tán lọ mórogún mi ọlọ́run tán lọ ṣe ṣíríkù làhábìtọ̀ ánìhùn màkánù yàmọ̀lù sẹ́ẹ̀rí gbogbo ọ̀sẹ̀ tí wọ́n ṣe yóò sì bàjẹ́ àwọn ànábí ọlọ́run bá ń bá wí báyìí o ta wá lè mi Quran chapter six verse eighty eight tọ́lọ́ ń bá fi lè sọ bẹ́ẹ̀ pé mi fẹ́ mi tábìlì nǹkan ta wá mi àti ọlọ́run tó gbogbo ọlọ́run sọ̀rọ̀ òun lànàbí wa Muhammad sallallahu alaihi wa ọlọ́run bá ń bá wa sọ eléyìí nínú alukur'an àárín yẹn súrọ́tù zumar verse sixty five ọlọ́run ni wàlàkọ́bí uhiya ilayka wá ìlàlẹ̀ dínà mi ń kọ́bílíkà là iná àṣọrọ́kítà là yahaba tọ́nà amaluka ọlọrun ni dájúdájú àti rán màlẹ́kà sí wa ànábì àti fi kùránì ránṣẹ́ sí ọ a sì fi wá àyè ránṣẹ́ sí ọ àwọn tó tó ṣáájú rẹ nú àwọn ànábì ọlọ́run náà a ti ránṣẹ́ sáwọn náà iṣẹ́ ẹyọ kan náà là rán sí gbogbo yín kí ni iṣẹ́ yẹn là iná àṣọ́kùtà tọ́ ọ bẹ́ẹ̀ lè lọ mú nǹkan mí ìmọ̀ ọlọ́run torí pé ṣíríkù ni ìdàkejì tawhid ìdàkejì kámọ́lọ́run lọ́kan ṣoṣo òun ni ìdàkejì àkídà ká ní ìgbàgbọ́ òdodo àdìsọ́kàn òdodo tọ́lá láàfíà tẹ́nìkan bá sọ fún ọ pé àwọn àfa alákìídánù àwọn àfa alákìídánù mọ́ jẹ́nu ọba jẹ́jẹ́nu rẹ̀ ọmọ dùn ìtọ́ sọ ni pé wèé ṣẹlẹ́bọ tọ́ba ti ń pẹ nìkan dà á jẹ́ pé wọ àwọn àfa oníṣíríkù náà ìwọ àfẹ́ ẹlẹ́bọ nìyẹn kọ́lọ̀ mọ́ sí wálẹ̀ tí wọ́n máa ṣe ṣíríkù ọlọ́wọ́ ni wà mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó tí màá fún ọ ní mọ́ mahmuda ipò tó ga ipò tó jẹ́ pé èèyàn ẹyọ kan náà ní oníjọ̀gbìn dàlùkìyàmọ̀ èèyàn méjì ò nípò yẹn ẹyọ èèyàn kan ní òní tí ò ní wa Muhammad lọ sallallahu alaihi bí mo ṣe wá nífẹ̀ẹ́ rẹ tó tí màá fún ọ nípò tó ga jù tó bá dijọ́ là ń lọ ṣe ọ bàjẹ́ ń bá mọ kí wàá wá àárí pọ́lọ̀ ń lo láàmù taokid ó tún lo núùnù taokid àfẹ́kílà ẹ ń bá ma kéwú tọ́jọ́ ma ilé kéwú tí mò ń sọ òye wọn ìtumọ̀ ẹ̀ ni pé dájúdájú láì ṣe iyèméjì indeed verily certainly undoubtedly tọ́ ọ bẹ́ẹ̀ lé lọ ṣẹbọ tó o mú nǹkan ní ìmọ̀ mi iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ájì rẹ̀ ó bàjẹ́ irun rẹ̀ ó bàjẹ́ ààwẹ̀ rẹ̀ ó bàjẹ́ sádàkà rẹ ó bàjẹ́ àwọn mọ́sálásí tó ń kọ́ yó bàjẹ́ òbí rẹ tó ń ṣe dáadáa sí yó bàjẹ́ ìyàwó ọmọ tó ń náwó fún yó bàjẹ́ gbogbo tó ń ṣe yó bàjẹ́ ni kè wá ṣe pé yó bàjẹ́ nìkan wọ́n làtàkù nánà mílíọ̀nù kàṣírí ọlọ́run tó ń láàmú tàùkì àti nínú tàùkì rẹ̀ àfẹ́kírà pé dájúdájú bákan náà ó tún ṣòfò ẹ̀wọ̀n bọ́lọ́run ti sọ̀rọ̀ tó nípa lórí ṣíríkù ṣíríkù yìí làwọn kan wá ń fọwọ́ yẹpẹrẹ mú nígbà tá a bá mú àwọn mọ̀gọ́ irú ṣíríkì àwọn ibi tá a ti rí ṣíríkù kálukú yín ẹ farabalẹ̀ ká gbọ́ ntọ́lọ̀ àtànábì rẹ̀ ń sọ àáfà akẹ́kọ̀ọ́ ló lálùjẹ́ náà àwa tá à ń sọ̀rọ̀ yìí náà ká lálùjẹ́ náà àáfà akẹ́kọ̀ọ́ ló dáná àwa náà kọ́ la dáná ọlọ́run ló dá ṣùgbọ́n tó bá dijọ́ ògbìn kìámà àáfà kan lọ tẹ̀lé ṣéwù kan lọ tẹ̀lé mọ̀kádámù kan lọ tẹ̀lé aláàjì kò ní wúlò wájú ọlọ́run ọlọ́run ó dá ṣe ni torí náà ká farabalẹ̀ ẹbọ wà nù tí ó ti wọ ara àwọn ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá yìí abẹ́rẹ́ kò fi wá sí i kò fi yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn padà jẹ́mọ́ ìtọ́ba rí bẹ́ẹ̀ ẹjẹ́ àtúngbọ́ tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ anábì lẹ́yìn sàábé aláhùnà bí òkun bí akíbárì lè kàbárì ṣé kí n sọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ọ̀gá ẹ̀ṣẹ̀ àwọn sàábé níbẹ̀ ní sọ fún wa bala ya Rasulullah ó ní al-ishraku billah anábì lẹ́yìn tó tóbi jù gbogbo ẹ̀ṣẹ̀ òun ni ká mú orogún mọ́ nínú àdíìsì míì tá a ti kánú ètò àlùmọ̀fìlíhùn wa ní Ramadan yìí náà Abu nínú Bukhari àti Muslim anábì ní ìjítẹ́nì ìbú sábù àlùmọ̀bìkọ́ ẹ jìnnà sí àwọn méje àwọn tí máa pààyàn tí máa pààyàn tí ó dé èèyàn jẹ bàbá ńlá àyà tọba alkiyama wa ń kà lọ one òun náà ni ká mú nǹkan mi mọ ọlọ́run ọba àlekè ọlá pẹ̀lú wọn bẹ́ẹ̀ díẹ̀ tá a mú wá yóò fi hàn pé nǹkan tó burú lẹ́bọ ọya àwa bọnu iṣẹ́ báyìí nígbà tá a ti mọ̀ pé ẹbọ ọba fẹ́ jẹ́ ẹbọ ò ní jẹ́ èèyàn wà lùjẹ́ náà yóò jẹ́ èèyàn ránú náà ẹlòmíràn wà ní pé ọkẹ́ dáko ẹbọ ẹbọ kí ni ìtumọ̀ ẹbọ ní ìsìn ṣé ká ṣe nǹkan báyìí sókó sínú ẹbọ ṣé ká jẹ búrẹ́dì àti ẹ̀wà sókó nú ẹbọ ṣé kádàkọ pé ọlọ́run ṣàánú mi lọ́la lágbájá fọ́kọ́nú ẹbọ ìwọ sáàmà bá ètò yìí lọ àti láàkà tó lé ní mẹ́wàá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nínú àwọn mọ̀vọ́ irúṣe ọyẹ ẹ̀já bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan àǹfààní alákọ̀ọ́kọ́ nínú tẹ́bọ̀ kó sínú òun ni ìbádàtúlẹ̀ àwùfà wal asnam wàtọ̀ wà gíìtì ká máa sin òòṣà ká máa sin fìgìdì ká máa sin ère àtàwọn nǹkan míì táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run nọmba one nínú ẹbọ nìyẹn kí ni ìtumọ̀ eléyìí àjọ ń kírun ni lóòótọ́ ṣùgbọ́n tó ń bá wọn bọ òkè àjọ ń kírun ni wọ́n jọ ń bọ omi ọ̀ṣun lápẹ̀rẹ̀ àjọ ń kírun ni wọ́n jọ ń bọ oòrùn àjọ ń kírun wọ́n jọ ń bọ ọ̀sán téèyàn bá ti lè ń bọ nínú ẹ̀dá ọlọ́run ẹ̀dá ọlọ́run pọ̀ òkè ẹ̀dá ọlọ́run ni omi odò ẹ̀dọ́ ọlọ́run ni oòrùn òṣùpá ìràwọ̀ ẹ̀dọ́ ọlọ́run ni sánmà ilẹ̀ ẹ̀dọ́ ọlọ́run ni téèyàn àbáwọn òòṣà àbẹ́rẹ́ àbí ntọ́ba jọ bẹ́ẹ̀ kéèyàn máa ṣe nǹkan yìí lẹ́yìn ọlọ́run sẹ́nu kò pín sí méjì báyìí alẹ́ lómi tí èfẹ́ kan kírun kì í gbáwẹ̀ yóò ní ẹlẹ́bọ fẹ́ràn lòun olóòṣà rán lòun ọ̀gánù àwọn ará ẹni tóun náà tó ń kírun tó tó láwọn nǹkan míì tóun náà tó ń sìn lẹ́yìn ọlọ́run eléyìí ẹ̀bọ ni o anabi wa muhammad sallallahu alaihi wasallam ó ti jẹ́ kẹ́kọ̀ọ́ mọ́ta wàhúwà yẹ bí ọmọdún dúnì láàyè ní dákọ̀lá náà rọ ẹni tó bá kú lẹ́ni tó ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run lẹ́ni tó ń ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run anabi nínú náà ní lọ ọlọ́run àmọ̀bíọ̀ inú rọmọdún làwà yìí mo sì wá lọ́mọ náà yá lè fi àwọn ẹ̀wẹ̀ ẹbọ tí ń bẹ lọ́wọ́ wa ìyẹn jára kọ̀ọ̀kan àmọ́ kéékèèké ẹlẹ́kejì tá a ti dúró ìmọ̀ ọ̀fọ̀ ọ̀fọ̀ pípa ọ̀fọ̀ pípẹ́ yìí tá a gbà lérò yìí òun níbi tá a ti mọ̀ pé ń tọ́ yàtọ̀ sí pàǹsàdúà àbá ń pe kùràn ka kùràn èèyàn ka kùràn kì í sọ̀fọ̀ èèyàn ka àwọn àdúrà tánà bí kọ́ wa èèyàn è sọ̀fọ̀ ṣùgbọ́n fọ́ ìtànà bí pè lẹ́bọ òun ni ká mọ̀ kókó àjẹnu ká pe nǹkan mi lẹ́yìn ọlọ́run nínú hadithi anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní inna rúkọ torí pé a ní àrùkíyà àṣẹ̀rẹ̀íyà adẹ̀ ní àrúkíà àṣìríkíyà alẹ́bì ní mímọ́ pa ọ̀fọ̀ ẹlẹ́bọ rúkíà ti ṣẹ̀rí àní káka kùránì káka àwọn àdúrà súnà èyí ẹsẹ̀bọ alẹ́bì ní mímọ́ pọ̀fọ̀ iná rúkọ̀ ìmọ̀ pọ̀fọ̀ wà tàmọ́ ìmọ̀ ìmọ̀ sàsọ̀rọ̀ wà tiwálátà mímọ̀ sògùn fẹ́ ṣìríkan ẹ̀bọ ni A dùn bẹ́ẹ̀ lónìí á mọ̀ pàdé pa tírì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ilé ẹ̀kọ́ mùsùlùmí onígbọ̀wé ètò ẹ̀ lè fẹ́ pè wá zero eight zero five two six one five three zero eight èmi ọmọ ìyá ilé ìsìn Islam Rasheed Hashim asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.